olúwa fẹ́ gba àwọn èèyàn ní àwọn èèyàn ní ọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ ìfẹ́. Lord, we want to exhort people about your word. a sì fẹ́ gbàdúrà fún àwọn tó bá ní ìwòsàn àìsàn kankan. we also want to pray for the sick. ní orúkọ Jésù Kristi sẹ́. in the name of Jesus. à ń olúwa pé bàbá ti ń gbàdúrà fún wọn. that as we pray for them. ní ìgbẹ̀yìn ìwàásù ìṣe. after the sermon. ohunkóhun tó lè jẹ́ àìsàn wọn. Whatever they are sick, might go as they hear our voice over the radio, we, we pray that they be healed in Jesus' name. We speak to you, evil spirits. Oh. All you demons, as we command you after the message, as we command, um, you have to obey our voice because we command in the name of Jesus. Amen. Hallelujah. Praise God. Arákùnrin arábìnrin. Friends. Mo fẹ́ sọ nípa agbára tó wà nínú Jésù. I want to tell you about the power that is in the name of Jesus. Àti àánú tí Jésù ní fún àwa ènìyàn. And the mercy of God for, for men. Tó fi mú ẹran ara rẹ̀ fún wa jẹ. whereby he gave his own flesh. ó sì fún wa ní ẹ̀jẹ̀ rẹ̀ mu. and his own blood for us to drink. ó sì tàbá ti jẹ ẹran ara òun. he says therefore if we partake of his flesh. mu ẹ̀jẹ̀ òun. and we drink of his blood. wà ní ìyè àyíká. we have eternal life. a sì mú wa láradá sẹ́. and we have healing. nípa ìnà Jésù Kristu. by the stripes of Jesus. mo kọ́ bẹ́ẹ̀ sọ ìtàn kan tá a rí nínú Bíbélì fún ẹ. I also want to tell you about a story in the Bible. ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ ọ̀rọ̀ wa wa yìí. Tó bá mọ arákùnrin kan àti arábìnrin kan. you know anybody. Tó ní àìsàn. That have any sickness. Tètè lọ tètè lọ pè é nísìnyí. call them right now. pé kó wá sí ibi rédíò rẹ̀. that they should come out to their radio. kó máa tẹ́tí gbọ́ ọ báyìí. and listen to us right now. tó bá máa gbàdúrà fún. because we shall pray for him. nígbà tá a wà sùn ìtọ́sẹ́. after this message. a máa gbàdúrà fún ẹ. we shall pray for you. a ti máa pàṣẹ a máa bá àwọn ẹ̀mí ẹ̀sán wí. and we shall command the evil spirits. àìsàn of sickness and they shall depart. that's why we say we should go out. kókó wá sí that they might hear us on the radio. Bible says. ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́ That faith comes by hearing. Gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Hearing the word of God. Tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a kọ́kọ́ fẹ́ gbà ní ọ̀dùn. Hear the word of God that we want to teach you. Tó bá gbàgbọ́. And you believe it. Yóò mú ẹ láradá. You shall receive healing. Nípa Jésù ni ọ̀rọ̀ náà. Because Jesus is the Lord. Ló sọ pé láti ti kọ́ ṣe. In the beginning. Ni ọ̀rọ̀ náà ti wà. Word was the Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. God. Ọlọ́run ni ọ̀rọ̀ náà. The word was God. Ọ̀rọ̀ yìí ló di ara. This word became flesh. Ló wá ń gbé àárín àwọn ènìyàn. And dwelled among us. Ó sì sọ sára rẹ̀ fún fún àwọn ènìyàn jẹ. And we beheld his glory as the glory of the Son of God. Bíbélì sọ pé ó fi ẹran ara rẹ̀ fún wa jẹ. Bible says he gave us his flesh. Pé tá ti jẹ ẹran ara òun yẹn. We partake of his flesh. Pé a ní ìyè àìnípẹ̀kun. We have eternal life. Bíbélì aṣọ àṣọ bá pé. The Bible also says. Ọ̀rọ̀ yìí ló dá ohun gbogbo. That this was created all things. Pé kò sóhun tá a dá lẹ́yìn rẹ̀. That there is nothing created other than by him. Àmín. Amen. Ilé ẹ̀gbọ́n àfi sọ pé a fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún That's why we want to tell you about this word. Ọlọ́run tó wẹ̀ ní ọkàn. That if you allow this word to enter your heart. Yorùbá lè mú ṣe. And you obey Yóò mú ẹ láradá. You shall be healed. Ohun tó lè jẹ́ àìsàn tirẹ̀. Whatever might be your disease. Ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́ pé wọ́n ti lè máa wá ọmọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Some might be barren for having a long time. Ọ̀rọ̀ Ọlọ́run tá a fẹ́ sọ yìí náà yóò mú ẹ láradá. The word of God that we want to tell you. Whatever your sickness might be. Jesus is ready well, to go. wà pípọ̀ nínú hospital lọ ti ń gbọ́ wa báyìí. and those who are listening to us in the hospital. ìbá jẹ́ ilé dókítà kan ló wà báyìí sẹ́. maybe you are in any hospital. o bá lè fi ọkàn rẹ sí ọ̀tá fẹ́ sọ fún èyí. you can apply your heart to this message. tó bá jẹ́ kọ̀rọ̀ ilé ìbò ilé tí tó wọ̀ nìkan. and allow this word to enter your heart. yóò gbìn láradá. you shall be healed. Jésù ni ọ̀rọ̀ náà. Jesus is the word. a fẹ́ sọ ìtàn ní ìwé Jòhánù orí karùn-ún. in the book of John chapter five. láti ẹsẹ̀ ìkíní sí ìkẹsàn rẹ̀. from verses one to nine. Ìwọ náà lè lọ kà á tìkà lára rẹ̀. You can read it yourself. Ó yẹ sọ ìtàn náà fún ẹ. But I'll tell you of the story. Bíbélì sọ pé. The Bible says. Lẹ́yìn nǹkan wọ̀nyí. After these things. Àjọ àwọn Júù kan kò. There was a feast of the Jews. Jésù sì gòkè lọ sí Jerusalem. And Jesus went up to Jerusalem. Adágún omi kan sì wà ní Jerusalem. And now there is at Jerusalem. Létí ibodè àgùntàn. By the sheep market a pool. Tí a pè ní Bethsaida lédè Jésù. Called in the Hebrew tongue Bethsaida. Tó ní ìloro márùn-ún. Having five torches. Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí. In these lay a great multitude of important. Àwọn ọ̀tọ́jú the blind, are wrong. the lame, àti àwọn gbígbẹ. withered. wọ́n sì ń dúró de rírú omi. waiting for the moving of the water. nítorí áńgẹ́lì a máa dí gbà sọ̀kalẹ̀. for an angel went down on a sudden season into the pool. a sì máa rú omi. and trouble the water. lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán. whosoever then falls. ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀. after troubling of the water. a di alára dídá. step in was made whole. nínú àrùn without him whatsoever disease he had. arákùnrin àti arábìnrin. my friends. jésù tó wá lórí tó tó dé. before jesus came. ni a sọ pé áńgẹ́lì kan máa ń sọ̀kalẹ̀ sínú odò adágún náà this angel came at a season. a sì máa rú omi yẹn and starve the water. Torí eléyìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ aláìsàn wọn lọ yípo omi yẹn So all kinds of sick people came to the pool. Wọ́n sì kéré tí omi yẹn tó kó wọn mọ́jọ́ tí aláìsàn náà máa kọ sí ángel náà máa kọ sí àná. Beside the pool because they don't know when the angel will come. Ṣùgbọ́n a sọ pé but it is written ẹni tó máa ń rán áńgẹ́lì yẹn iṣẹ́ gan-an wá wá sórí ilẹ̀ ayé tìkà lára rẹ̀. He that sent that angel to heal actually came on the earth himself ìyẹn mo fẹ́ kó ọ náà mọ̀ dájú pé o. think about this. tí Jésù bá wà lórí ayé báyìí. and if Jesus is physically on the earth today. ṣé dókítà ilé dókítà yẹn gan-an wọ́n tún máa tún wà ní tirẹ̀ o. are you gonna be in the doctor's house? òòlù wá Jésù náà lọ. won't you seek this Jesus? Bíbélì sọ pé, The Bible says, Jésù tó dá ayé àti ọ̀run. Jesus who created the heaven and the earth. Tó jẹ́ pé òun gan ló ń rán áńgẹ́lì náà níṣẹ́ lọ́jọ́ náà. Who himself is the sender of this angel. Ó ń rìn lórí ilẹ̀ ní Jerusalem àti Galilee. on earth in Jerusalem and in Galilee in those days. Síbẹ̀ àwọn èèyàn sì gbọ́ pé Jésù wà lórí ẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu. And people heard about the miracles he's been performing. Wọ́n wọ̀ sí gbéra kúrò ní etí odò náà. Yet they stayed beside Bethesda etí odò yẹn dàbí ilé ìwòsàn la máa pè é. That was kind of like a hospital bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí a bá wọ hospital kan lọ nísìnyí. today if you go to a hospital today also. tá a bá ní ká tolúwa bá rán wa ní iṣẹ́ lọ sí ilé ìwòsàn kan. and God send us to a hospital. ó dá mi lójú pé I'm sure ọlọ́run máa rán wa sí ẹnìkan jòjò péré nínú ilé ìwòsàn náà. possibly God will send us to just one person in that hospital. ìtàn ló fi lè hàn wá o. because this Bible show me. gbogbo ẹni tí ò bá ní fi ìgbàgbọ́ rẹ̀ hàn ọlọ́run. because whoever is not willing to show his faith to God. ọlọ́run yóò ní gbé tiraka láti ràn lọ́wọ́ God is not going to help that person. O láti fi ìgbàgbọ́ rẹ hàn. You have to show your faith. Ibẹ̀ sọ pé. The Bible says. Olódodo yóò là nípa ìgbàgbọ́. By faith the righteous shall be saved through faith. Àní tí Bíbélì wa ní orí karùn yẹn máa kan lọ in chapter five as we read on. ẹsẹ̀ ìkarùn-ún rẹ̀ sọ pé. in verse five it says. ọkùnrin kan sì wà níbẹ̀. and a certain man was there. ẹni tó wà ní àìlera rẹ̀. who had an infirmity. ní ọdún méjìdínlógójì. thirty and eight years. Bí Jésù ti rí i, Jésù sì ti rí i ní ìdùbúlẹ̀. When Jesus saw him lie. Tí ó sì mọ̀ pé. And knew. Ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀. That he had been now a long time in that case. Ó wí fún un pé. He saith unto him ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí. Will thou be made whole? Arákùnrin àtàrà mi tó ń gbọ́ mi friends. Jésù ń béèrè lọ́wọ́ náà. Jesus is asking you out. Ṣùgbọ́n fẹ́ kí a mú ọ lára dá Do you want to be made whole? Ìbáà ilé ìwòsàn ló wà báyìí. Maybe you are in the hospital. Tó ń gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí. And you are listening to what we are saying. Ṣé o ká mú ẹ lára dá? Do you want to be healed? Àbò sọ pé ẹ̀wò dókítà ti tó fèmí o. Or you say maybe the doctor is enough for you. Mo mú fẹ́ kó mọ̀ pé. But I want you to know. Jésù sì mú un lára síbẹ̀. That Jesus still heals. Pẹ̀lú iṣẹ́ ìyanu. He works miracles. Tí ò nílò pé ó di ọ̀sẹ̀ kẹta àbí ọ̀sẹ̀ kẹrin kó tó di pé iṣẹ́ ìlà ogun wa dáṣẹ́. Instant miracles. Ẹsẹ̀kẹsẹ̀. Instant miracles Jesus will heal. Gbàgbọ́. If you can believe it. Jésù sì ń ṣe iṣẹ́ ìyanu yìí. Jesus still works miracles. Ìgbà tí mò ń sọ mò ń sọ ìtàn àwọn arákùnrin tó ń dúró. I'm telling you about what happened in Bethesda nígbà tí jésù kristi débẹ̀ when jesus got there orí ọ̀pọ̀lọpọ̀ àbínú he saw many sick people gbogbo wọn gbéra wọn jọ sí etí odò náà they were all lying down by the pool of Bethesda mo fẹ́ kó o mọ àṣírí kan pé here today jésù ò sọ pé kí gbogbo wọn kúrò níbẹ̀ o that Jesus didn't say all of them should leave there gbogbo ọkọ ló múra ọdá lẹ́sẹ̀kẹsẹ̀ o he didn't heal all of them that was there So. pé gẹ́gẹ́ bí èmi náà ṣe sọ tẹ́lẹ̀ fún ẹ. because as I told you before, wọ́n gbọ́ pé Jésù ń múni láàdá ń ṣiṣẹ́ ìyanu lórí àwọn all have a fame and stories about Jesus. Wọn ò sì kúrò létò odò kan wá Jésù náà lọ. And they didn't leave the world at the cost of God with Jesus. àwọn tí wọ́n gbọ́ nípa Jésù, wọ́n ń tọ́ lọ ni pé wọ́n bọ́ ní ìwòsàn. who heard about Jesus followed after him. Àwọn adẹ́tẹ̀ mẹ́wàá kan wọ́n tó wọ́n wá Jésù. We even heard about the ten lepers who were sought after Jesus. The woman with the issue of blood sought after Jesus. Wọ́n ṣe wọ́n lé wọ́n sáré pápá láti lè débi tó wà ní. They followed him all over the place. Báwọn sọ bá ń gbéraga. But those who are proud. Wọ́n sọ pé ó ti o. They say, no, I'm not going to go. What is sọ pé àwọn lè gbàgbọ́ o ṣùgbọ́n wọn ò lọ. They say, well, I believe but I'm not going to go. Màá sọ ìtàn kan about tá a lọ sí ilé ìwòsàn kan lọ́jọ́ kan fún I'll tell you later about the hospital that we went to. We went to this hospital. A sì And we preached to our people. And we said, do you want us to pray for you? The first one, the second one, we prayed for them. And we went to a third one. And the child was on the bed in the hospital. He said, should we pray for your son? Should we pray for your son? He said, no. He said, my religion is eh, enough for eh, me. He said, my religion is not like your religion. The child doesn't care about any religion. The sick person knows that he needs healing. I was, I was really sorry for this person. And Jésù Christ. He ṣe. This Jesus fẹ́ kó fi ìgbàgbọ́ rẹ hàn. wants you to show him your faith. ìwádìí ìgbàgbọ́ rẹ kékeré hàn báyìí. if you can show you your tiny faith. yóò rí ìmúláradá lẹ́sẹ̀kẹsẹ̀. you will have instant healing. ìgbà tó ń ṣẹlẹ̀ níbi nínú ìtàn yìí rèé. that's what the story is telling us here. ìbéèrè sọ pé. the Bible says. Jésù béèrè lọ́wọ́ ọ̀pẹ̀rẹ̀ kan níbẹ̀ láàrin wọn bẹ̀. Jesus asked them there. ó ní arákùnrin tó ti wà níbẹ̀ fún ẹ̀rọ méjìdínlógójì this man who has been there for thirty eight years. tó ń tọ́ ó ní ọ̀dà ló ń pè é. and the person answered Jesus ní ẹsẹ̀ ìkẹjọ rẹ̀ in verse eight ọ̀ka tó dé ìṣèkejì láti ìṣèkejì na let's read verse seven. abirùn náà dá a lóhùn wípé the important man answered him ọ̀gbẹ́ni sáà omi kò lé ẹni. I have no man. Tí ìbá gbé mi sínú adágún. When the water is troubled. Nígbà tí a bá ń rú omi náà. To put me in the pool. Tí èmi bá ti ń bọ̀ wá. But while I am coming. Ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Another steppeth down before me tó bá wò ó agbojú ó sọ ọ̀tọ̀ rẹ̀ fún yìí. let's observe this person. wà á rí i pé you can see. ká ní òun gan fẹ́ wá Jésù yẹn lọ. that even if he want to seek after Jesus. kò lẹ́nu tó máa gbóhùn lọ bá Jésù. he didn't have anybody that would carry him to Jesus. kò sí kò sí nìkan rìn. he could not walk kò tí tó máa gbé sínú odò lásán. He didn't even have anybody to put him in the water. Àti oníkan gbé wá sí Jésù lọ. not to talk about somebody to carry him to Jesus. Irú àwọn èèyàn pé Jésù lè tọ̀ wá. Such people Jesus will follow after. Bẹ́ẹ̀ wọ́n pé pé o lè tọ̀ Jésù lọ. You that can follow after Jesus. O lè wá lọ ti kálára rẹ̀. You can seek him yourself. Jésù fẹ́ kó tọ̀ wá. Jesus want you to seek after Ilé ìrìn yóò dé ìgbàgbọ́ rẹ̀. This will show your faith. Jésù yóò sì mú ẹ lára. And Jesus will heal you ìgbàgbọ́ nìyẹn. That's what we mean by faith. Ó sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́. Bible says faith without work. Bí sísè ìgbàgbọ́ wo pẹ̀lú ni. Bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó kú ni. It's there. O láti fi gbàgbọ́ rẹ̀ hàn iṣẹ́ ní gbàgbọ́ rẹ̀ máa ṣe nìyẹn. That's what your faith will do for you. Tó bá dìde tó sọ pé mo fẹ́ wá o ní iṣẹ́ ìwà náà lọ. You stand up and say I'm gonna seek after the real world. wá oṣù náà lọ. I'm gonna seek after this Jesus. Ìfọ̀ ẹ̀rí. And then Jesus will find. Yóò fara rẹ̀ hàn ẹ́. He will show himself unto you and he will heal you fẹ́ràn rẹ̀. That's the love sí ìsọpọ̀ Ọlọ́run fẹ́ràn aráyé tó dé ìgbé. Bible God loves me tó fi ọmọ ẹbí bí jọ ọgbọ́n rẹ̀ pa. Tó lóbi gan ti ń sàn. Tó bá gbà á gbọ́. Mo sọ arábìnrin náà bá yí òkú. Fanatal rẹ̀ ní ìyè àyíkọ́. Have everlasting life. Mo fẹ́ kó mọ kíní kan pé. Àwọn tuntun náà bọ̀. Àìsàn o that sickness àti ikú ni o oh, death àti gbogbo wàhálà ìgbóná and of sorrow ní owó àìníṣẹ́ṣe ní poverty gbogbo all are caused by the devil in this world. wọ́n Jésù wá Jesus came. ó lè ní ìfọ̀kànbalẹ̀. that we may have life. káwa tó lè ní òmìnira. and that we may have peace. oníṣàwọ̀ tó lè ní iyì àti iyì ẹ̀kúnrẹ́rẹ́. and that we may have abundant life. Jésù Kristi tó ní ìyẹn ṣe mú ìbùsùn wá sódà. that's why Jesus brought healing to this world ká máa rí àwọn ìgbé ìgbésẹ̀. He said in his name we shall death. Ní ìwé Máàkù yẹn. In the book of Mark. Orí kẹrìndínlógún ta sọ báyìí. Verse sixteen chapter sixteen. Àti ẹsẹ̀ ìkejìdínlógún rẹ̀. Chapter sixteen. Ilé ẹsẹ̀ ìkejìdínlógún rẹ̀. To eighteen. Jésù sọ pé. Jesus said. Gbàdúrà fún àwọn aláìsàn. And we should pray for the sick. Ìyẹ̀wò lé wọn ara yóò dá. Lay hands upon the sick. They shall be well. Ìgbà tó ń sọ̀rọ̀ sí èyí. Ìwé sọ we are talking to you on the radio. Adé gbàdúrà fún ẹ. Wọ́n wọ́n wọ́n pray for you. Ask you to touch your radio gbàdúrà láti bí lọ. We pray for you. Káà náà máa gbá gbogbo yìí mú. Because we are gonna hold on to this faith. Agbára láti ní èmi ló wá yóò fi wọnú. Power of the Holy Spirit shall enter into the world nínú ohun rédíò ohun tó ń gbọ́ yìí. Wọ́n kúrò àwọn fún àwọn etí rẹ̀ nítorí owó yẹn wọnú ẹran àwọn. Nítorí ọ̀pọ̀ ọ̀rọ̀ náà yóò sì mú ẹ lára. Out of one heart shall make you whole. Àṣọ̀bọ̀ ni ní gbogbo ti gbọ́ wa yìí. That's why we say listen to because ẹ̀gbin ni ọ̀rọ̀ náà. Àwọn àwọn ọ̀rọ̀ sọ́ra ò ní ọ̀rọ̀ sí mo sọ fún èyí. Àmọ̀ wọ́n wọ́n ní meaning their spirit and they are life. This is the word of healing. is it's going to heal you. Jesus saw this person has been there for 38 years. And the man confessed that nobody was even ready to help him. Jesus healed the person. In verse 8, Jesus said from Judea. Right. Gbé aṣetì rẹ. Take off that bell. Kó o mẹ́rin. And walk. Lọ́gán. And immediately, as he walked around, the man was made whole. Gbé aṣetì rẹ. And he took up his bed. Ó sì rìn. And walked. Ǹjẹ́ o gbọ́ lè Can you hear me? Wọ́n sì ṣì ń rìn nínú wa. The same Jesus is on the earth. Ó ń rìn nínú Today in us. Ó ń bá ó fi ẹsẹ̀ wa rìn nínú wa. walking with us. Ó fi ọwọ́ wa ń tọ́ àwọn healing with our hands. Ó sì fi ojú wa ń wo àwọn ènìyàn. He using our eyes to see people and have mercy on them. Ìjọba That's why we say èyí ṣì wà same Jesus is on the earth. He's the one who sent us. And he's he said, "You go." Jáde. After orúkọ in his name. And this How powerful men send messages with their name. We are working with that name of Jesus. That's the name by which we work miracles. That's the name by which we heal people. Whatsoever might be your sin in sickness, Jesus wants to heal you in this hour. I want you to listen. When I will finish, we shall pray for you. And I command the sick sisters, they shall come out in the name of Jesus the Lord. Right now they are coming máa dìde nísìnyí ah! máa gbọ́ àkókò yóò you begin to wear orúkọ Jesus, in the name of Jesus báyìí wí. Àwọn òkúta yìí wá sí rìsọ́p àti máa lọ sí new home. And the power of the arákùnrin àti ọ̀gá ọ̀gá ọ̀gá Lord ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ní orúkọ Jésù àti in the name of Jesus. Gbogbo Jésù sọ bẹ́ẹ̀. Because Jesus said so. He said we shall cast out spirits. I Ọdún fẹ́ sọ you see? We'll tell you more further. Ó ní orúkọ just we say that in this name of Jesus, àmọ́ àwọn and dáadáa, the sick are healed. Just tún sọ ìtàn kan fún wa nínú. Jesus told us a story in the Bible. ní ìwé lùkù lọ́rọ̀ kò ìtọ́lé àwọn àwọn ilé àwọn àwọn adẹ́tẹ̀ mẹ́wàá kan ni. this is the famous story of a ten leper. So yé wọ́n wá sí wọ́n tọ́ Jésù Kristi wá sẹ́yìn. they came after Jesus. wọ́n ní olúgbà gbà wá and he said Lord have mercy upon us. Jésù wá sọ fún ọgbẹ́. and Jesus said unto them. ara yín hàn àlùfáà. you are grateful yourself to the high priest. kí ni èyí kì í fún wọn. what does that mean? fún kí ẹja kádẹ́tì lọ sí para rẹ̀ fún àlùfáà. That the leper himself to ní ìgbà yẹn pé because of our time. Àwọn àlùfáà ló máa ń sọ ìdára rẹ̀ bá ti dápò fún It was the priest that certified those who have been healed. Gbogbo àwọn adẹ́tẹ̀ àwọn òkè gbogbo àmì ìyọra because the, the, the lepers were not allowed to live in the city. Wọ́n máa ń kọ́ akéde tí wọ́n sí ẹnu gbòòrò fún wọn. They were uh, live, living outside the boundaries of the city. tí wọ́n bá ti di ìmúláradá tán. After they been cleansed. Wọ́n láti wá fi ara hàn àlùfáà. They have to show themselves to the priest. Àlùfáà yóò wá wo gbogbo ara wọn. And the priest will examine do dókítà. These priests are kind of like the doctors. Wọ́n á wò wọ́n yẹ̀ wọ́n wò wọ́n examine. very á rí gbá ìta ètè náà tí kò kọ́ wọ́n dá. They will see that the leprosy has máa máa sì ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀. Mm. wọ́n lè wo bí sacrifice máa sì fi máa sì wọ́n máa gbogbo àwọn àdúgbò pàápàá. manifest them to everybody. àwọn alẹ́ arákùnrin ló padà sáà ní ìlú. Mm. these people can come back to the town. ẹ̀jẹ̀ wọn ti kó wàrà. because the leprosy has departed. o tó bí Jésù sọ fún wọn bẹ́ẹ̀ ni. that's why Jesus told them that. ẹ lọ fara yín wọn refer yourself to the priest. Yìí pé Jésù ti mú wọn láàárín ìyẹn tó sọ pé wọ́n fara wọn. That's because Jesus has healed them. Mo ìgbàgbọ́ wọn láti gbàgbọ́. How they are free wọ́n lè má ti rí o. The mind of actually what you get to go to do and the leprosy as the problem of God is saying and as Jesus said so, ọ̀pọ̀lá yìí hàn ló bá show yourself to the priest. Wọ́n bá lọ ìfẹ́ ọ̀pẹ́ òun láti rí bẹ́ẹ̀ jésù. It has to be so as Jesus said. Ó sì rí bẹ́ẹ̀ nílẹ̀ náà. And indeed it was so. Láti kára ara rẹ̀. Read it yourself. Ní ìwé Luke. On the book of Luke. Orí kẹtàdínlógún. Chapter seventeen. Ẹsẹ̀ ìkejìlá. Verse twelve. Ní ìdí ìkejìdínlógún to verse 18. Wọ́n ní bí àwọn adẹ́tẹ̀ yìí sì ṣe ń lọ. It is written in as the lepers fell. Wọ́n sọ sọ́dọ̀ àlùfáà náà. And they were going through the high priest. Wọ́n sì yẹra ohun lẹ́sìn. They examined their body. Lójijì. And instantly. Wọ́n sì rí pé ẹ̀jẹ̀ náà ti lọ. They found that the leprosy has departed from them. Wọ́n sì dùn. And they were happy. Ṣùgbọ́n ibẹ̀ ti wà pé. The Bible also says one. Ìkan ṣoṣo nínú wọn ló fara pẹ̀lú. Among them return to Jesus. Wá Jésù lọ. So after Jesus. Ìrẹsì òdù tó bẹ́ẹ̀. He was so happy ó sì wá Jésù lọ pé ó sọ after Jesus láti lọ dúpẹ́ ẹni tó give time ìlú ìpẹ́ owó kan Jésù fẹ́ máa ṣe. This is one of the things that Jesus also wants you to do. But after Jesus has done láti dúpẹ́ he wants you to give time. Ṣùgbọ́n tá a bá ti gbàdúrà pé wákàtí. After we pray for you. Lára rẹ bá ti já. And you have been healed. Lára rẹ ti já tó bá yẹ. You know you been healed. Bá mú tá a bá mú lára sí. After God has healed you. Right into us. Tell us. Lára prayer. Who has been healed praise without you, and we shall rejoice with you. That is thanksgiving. Jesus wants us to give thanks. We'll go further without you in the book of Matthew, chapter 9, what is it doing? From verse 20, we read about a woman. This is what you get We are trying to show you one quote. This is that welcome because there is a show in Asope Arákùnrin tí òwò pẹ̀lú tí òjò tó máa gbé òun wá. We talk about the man in the pool of Bethesda. Àwọn tó kù tí to mú kò Jésù wà láàrin ìlú tó ràn wá lọ. Àwọn knew that Jesus was around but they didn't pursue after him. They did not show their faith. Oògùn ọba ti sọ pé àwọn gbàgbọ́ rárá. But even if they say they could be, they don't ìgbàgbọ́ náà hàn. And they do not manifest their faith in Jesus. That faith has no effect. Wọ́n ń jẹ́ pé that púpọ̀ lọ tó máa gbé lọ. This person that has nobody to help him. Jesus sat after him. Ọgbọ́n mi ìgbọ́n Jésù That one person was the only one that Jesus knew àtúnṣe ìkejì. He also said of the second one, àsọ nípa ti àwọn adétẹ̀mẹ́wà yìí. If I return ten lepers, ìdí sọ fún pé ẹ lọ para yín hàn Jesus said, go show yourself to the priest. Tí wọ́n bá sọ pé à, àdìgbò mú aláàdá olúbalọ̀ fara hàn. If they had complained and said, well, we say you should heal as well. Mú aláàdá olùkó ń sọ pé ìgbàdúrà fún wa. You didn't even pray for us. Ọkùn wa. You didn't even touch us. Olúbalọ̀ fara hàn lópa. So we should go show ourselves to the priest. What is the priest going to do for us? They didn't do that with what they obey the voice of Jesus. And as they went on, instantly they were healed. The leprosy departed from them. This is obedience. You can hear the voice of God and obey this you because do. Jesus shall do what you want to do We shall pray for you. And as we pray, we will you. tell you to touch your radio. Even if you are not in the rural country, and you are just hearing the distance, I will tell you to stretch your voice, fingers to the top of the to the prize on the radio. And concentrate on the radio láti gbàdúrà. When we pray, àdúrà náà yóò fi ṣe yóò fi wá sọ́dọ̀ sí ọ̀nà. Power of the voice shall heal you. Yóò fi yí wọ̀nà rárá. I shall make you know about gbàdúrà láìpẹ́. We shall pray very soon. Fẹ́sọ̀ ìta ọ̀wọ́wọ́ bí i ṣe. I want to tell you about this woman. Ìtàn kẹta náà fẹ́sọ̀ yìí. Wọ́n ti kó kí obìnrin tó kó About the woman with the issue of blood. Obìnrin yìí náà ó gbọ́ nípa Jésù Kristi heard about Jesus and his miracle working. Ó sì sọ Jésù And he saw that she saw that for Jesus. Mo why? rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn géńdé ló tell? Jesus. Jésù She saw that there were many people following after Jesus. Òwò òwò pọ̀ lọ́wọ́. Multitudes of people. Gbogbo obìnrin báwo ló ṣe máa ń This woman pondered how she would get to Jesus. How is she ever gonna get to Jesus? Mo máa ní gbogbo ìrántó. Wọ́n If pọ̀jù. Ìgbésẹ̀ is relying on there are too many of them. How am I ever going to get to Jesus? Báwo ṣe máa fìlà pọ̀ tiẹ̀? How is he going to show her that Jesus can be your man to be ife? Ìlọ́wọ́ ni lójú dé ló bẹ̀ sí ní múra múra ló kọjá lánàá ló tẹ̀ wọ́n lẹ̀ ló ní obìnrin mo ló ń lọ. Kept forcing her way towards Jesus until somebody asked, Where are you going? She said, I want to see Jesus. I want to see Jesus. Bọ́mọ̀ màá ti ó jẹun tiraka tó ń mú àwọn ọmọ àwọn ènìyàn ó tà ń súnmọ́ Jésù lọ́wọ́. Let them push it. Ó sọ lọ́pọ̀ rẹ̀ pé. Saying in her heart. Báṣu lè fọwọ́ mi aṣọ rẹ̀. Only to the hem of his garment. Etí etí aṣọ rẹ̀. Just the hem of his garment. Ó jẹ́ lójú pé. I'm circumcised. Agbára ti ẹ̀wà ní aṣọ. Agbára power in the spirit. Agbára náà yóò fi ra. That power can make me. Nínú ọgbọ́n ẹ̀rọ tó sẹ́yìn. She was saying that in her heart. Ìkọ̀síyà ń pè ní ìgbàgbọ́ mi. That is faith láti lè débi tí aṣọ Jésù wá wà ń tọ́kẹ̀. How can she get to the him of his garment? Bí ìjàkadì lọ ni. Èrò ọ̀sìn ọ̀gbọ̀n bàtù. Bó ṣe ń jàkadì láti sún mú Jésù. She kept on trying to know bí àwọn ọ̀sán kò wọ́n ṣe máa ń tẹ̀lé. Èrò ọ̀sán attitude wà. Ẹni tó bá ti gbé ti di onígbàgbọ́n bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n bí wọ́n ń fèèmọ́ àwọn olùkọ́ ọpọlọ ọ̀tọ̀ obìnrin sì nú àwọn ọ̀rá òní wọn láti dé bẹ́ẹ̀. lórí kẹtọ fún sọ́ọ̀tì ní bàbá wọn tó gbé ọmọ bọ́ ọgbà sẹ́yìn all kinds of nervous wey were pushing her down. òjòun sọ pé òun kò ṣe was not the kind àgbà tó dọ́dọ̀ jésù. àti ó ṣì dẹ́ tó wọ́n sọ ọmọ jésù. she didn't stop. olùgbàgbọ́ yìí sẹ́. without faith in her heart. she tried to help of his garment. and the bible tells us. that immediately. is so jealous the issue of love stopped. ara rẹ̀ ṣàṣìbò láàdá she was made up láti ara yìí wò pàdé. àbí fífi ọ̀sẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ fún bàbá nineteen twenty nine. ọ̀pọ̀ ogún àti títí wá twenty to twenty two. ìgbé ìgbà sọ pé Jésù wá tó wá fojú wẹ̀yìn láti fi wọn àwọn èèyàn. and Jesus looked back and saw every flower of the ṣẹlẹ̀ wọ̀nyẹn. but Jesus knew everything that was going on. láti fi wọn pa àwọn èèyàn. wọ́n ṣọ́ ẹ̀ẹ́dì gbàgbọ́. wọ́n pé kí ìfojú wẹ̀yìn. Jesus looked back. oríta said who touched me? àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé. and his disciples said olùkọ́ni. Sà gbogbo èèyàn ló súnmọ́ ìjìnlẹ̀ yìí. Mm-hmm. Ṣé o mọ ní gbogbo àwọn ẹnjìníà? O tún bẹ̀rù bàbá bọ̀ ọkùnrin. Lọ́kọ́ mi ask him who caused you. Gbogbo èèyàn ló èèyàn ló wà lára rẹ̀. Everybody is touching you. Jésù sọ pé irú ìwọ́kàn bẹ́ẹ̀ kọ́ lòun sọ. Jesus said, no, I'm talking about special touch. Somebody has touched me. Nítorí agbára. Because you feel a power came out from me. But you just receive what you can. When Jesus looked around, what you for would not deliver. She saw the work of the one demanding. They saw the work of the woman I can pull a woman, and the woman fell down. The woman spoke the woman. Confess the woman she taught on him. But I'm the one who touched you. Anybody knows is blessing you. And this is the reason. Why is this why I broke? Disease that comes up from me. Jesus said, Arábìnrin, woman ìgbàgbọ́ ẹ̀mí rẹ̀. Ilé ìgbà tí ó sọ fún òun sọ, yóò tún sọ fún wa àwọn wákàtí tó tún sí ìgbà ìgbàgbọ́ rẹ̀. Ayọ̀ àbọ̀ kò pẹ́rí bàbá rẹ̀. Ó tún sọ fún àwọn ìyàwó àtúnwò pé òye ni ọ̀la àdá. Àwọn kò ní ìrànwọ́ bá gbé wọ́n lójú òkèrè. Lẹ́yìn àṣẹ tó wọ́n mọ̀ àwọn bá yí mọ́ òun. Báṣọ sí níbi lójú ọmọ ní ọgbà wọ́n ṣe wọ́n ti rédíò náà ti wá. Structure house ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Gbogbo ìgbòho ọgbọ́ ṣe dìde ibi tí ara ti ń dùn ẹ́. Lẹ́yìn ọgbọ́n fi ń lọ wọ́ọ̀yẹ kóòkù. Ibikíbi tó bá fi ń lọ gbọ́ níbẹ̀. Wọ́ọ̀yẹ kóòkù lẹ́yìn kóòkù. Àwọn àti síbi tí Is wà. Jọjọ àwọn ọmọ ìfowópamọ́ àti ibi tí ara ti ń dùn. Ìyàwó pinnu ọgbọ́n tó ọgbọ́n tó.

dot org. You have to spell that one out. Gospel distribution dot org. Gospel distribution is one word. www.gospeldistribution.org and you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.